ẹ káàbọ̀ lónìí sí Stream Globe Devotional Stream Globe Devotional jẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run ojoojúmọ́ tí kò wá láti ilé ìjọsìn kan ní pàtó ṣùgbọ́n tó wà fún gbogbo ọmọlẹ́yìn Kristi atọ́kùn yín ni Olúyẹmí Adẹ́nìjì. àkórí ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run wa lónìí sọ wípé ìgbéraga a máa kéni kúrú a ó kà látinú ìwé Jémísì orí kẹrin ẹsẹ̀ ìkẹfà. E tó kà báyìí pé ṣùgbọ́n oore ọ̀fẹ́ tí ọlọ́run fi fúnni tóbi ju èyí lọ nítorí èyí ni ìwé mímọ́ ṣe sọ pé ọlọ́run lòdì sí àwọn onígbéraga ṣùgbọ́n fi oore ọ̀fẹ́ fún àwọn onírẹ̀lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣìṣẹ́ tó ń ṣiṣẹ́ ní ilé-iṣẹ́ arábìnrin Anderson wọ́n jẹ́ onígbéraga eléyìí sì ti bẹ̀rẹ̀ sí ní kó bá ojú tí àwọn ènìyàn fi ń wo ilé iṣẹ́ náà àwọn tí ó ń bójútó bí a ṣe ń dá àwọn oníbàárà lóhùn wọn ò tilẹ̀ jẹ́ ẹni tí ènìyàn ò fẹ́ ní ohunkóhun ṣe pẹ̀lú bẹ́ẹ̀ ni ìhùwàsí gbogbo àwọn òṣìṣẹ́ náà lápapọ̀ ó jẹ́ eléyìí tí ó kún fún ìwà ìgbéraga eléyìí bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ nítorí ẹ̀kọ́ tí àwọn akọ́ àwọn òṣìṣẹ́ kan fi kọ́ wọn wípé bí o bá fẹ́ kí àwọn ènìyàn ṣe àpọ́nlé rẹ̀ ṣe àpọ́nlé ara rẹ̀ àti oríṣiríṣi irúfẹ́ àwọn mìíràn bẹ́ẹ̀ eléyìí tí ó bẹ̀rẹ̀ sí ní mú kí àwọn. Uh, òṣìṣẹ́ ẹni tí ọkàn wọn ò tí ì di eléyìí tí a yí padà láti ọwọ́ olúwa wá di ẹni tí ó gbé wà ìgbéraga wọ̀. arábìnrin Anderson ṣe àkíyèsí ìṣòro yìí ó sì gbìyànjú láti wá ọ̀nà àbáyọ sí i nípa gbígba akọ́ àwọn òṣìṣẹ́ mìíràn ní ẹ̀kọ́ ṣùgbọ́n bẹ́ẹ̀ eléyìí kò ṣiṣẹ́ ní òwúrọ̀ ọjọ́ kan lẹ́yìn ìgbà tí ó tún ti rí àkọsílẹ̀ ìkùnsínú àti ìwé kòtẹ́milọ́rùn mìíràn gbà lọ́wọ́ àwọn oníbàárà rẹ̀ nípa àwọn òṣìṣẹ́ rẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní bẹ̀rẹ̀ lọ́wọ́ olúwa pé báwo ni òun ṣe lè tán ìṣòro yìí nígbà yìí ni olúwa bẹ̀rẹ̀ sí ní bá sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ pé kí ó wo bí Kristi ṣe kọ́ ìjọ rẹ̀ ní ìwà ìrẹ̀lẹ̀ ó ń kọ́ wa nípa àwòkọ́ṣe ohun tìkára rẹ̀ láti bẹ̀rẹ̀ sí ní fi ara hàn ní òwúrọ̀ kùtùkùtù ní ilé iṣẹ́ náà àti láti bẹ̀rẹ̀ sí ní bá àwọn ẹni tí ó máa ń dá àwọn oníbàárà lóhùn ṣiṣẹ́ pọ̀ òun fúnra rẹ̀ á dá àwọn oníbàárà lóhùn ní ìgbà mìíràn tí ó bá nílò a wọn gbé ẹrù wọn dé ìdí ọkàn a sì máa bá wọn sọ̀rọ̀ ní ọ̀nà tí ó yẹ ọmọlúàbí tọ̀yàyà tọ̀yàyà a sì máa kí wọn pẹ̀lú ìtẹríba nígbà tí àwọn òṣìṣẹ́ rẹ̀ tí wọ́n jẹ́ agbéraga yìí bẹ̀rẹ̀ ní rí bí ẹni tí ọ̀gá wọn ṣe jẹ́ onítò ọ̀pọ̀lọpọ̀ wọ́n sì di ẹni tí ó gbé ìwà ìrẹ̀lẹ̀ wọ̀ bí aṣọ ní inú ìṣe wọn ní inú ìṣe wọn àti pàápàá jùlọ ní bí wọ́n ṣe ń bá àwọn oníbàárà wọn sọ̀rọ̀ àti bí wọ́n ṣe ń dá wọn lóhùn ṣùgbọ́n síbẹ̀ arábìnrin Anderson kò bìkítà bẹ́ẹ̀ ni kò kọ̀ láti fún àwọn òṣìṣẹ́ tí ó kọ̀ láti yí padà bó tilẹ̀ jẹ́ pé òun fúnra rẹ̀ ti di àwòkọ́ṣe wọn ní ìwé gbélé ẹ̀. Jésù olúwa wa ó kọ́ wa. Ó ní àwọn ọ̀nà ìjọba yìí tí ṣe ìjọba ti Kristi nípa iṣẹ́ ìsìn rẹ̀ àti ìwà ìrẹ̀lẹ̀ rẹ̀ eléyìí tí ó fi ṣe àpẹẹrẹ fún wa ọ̀nà tí ó rọrùn tí ó sì yájú fún onígbàgbọ́ láti rí ìwà ìrẹ̀lẹ̀ gbà tàbí láti wọ ìwà ìrẹ̀lẹ̀ ní ẹ̀wù ó ní láti wọ àwòkọ́ṣe ìwà ìrẹ̀lẹ̀ Jésù Olúwa fúnra rẹ̀ ẹni tó jẹ́ wípé bí ó tilẹ̀ ti jẹ́ ẹni ńlá tó ní ó rẹ ara rẹ̀ sílẹ̀ ó di ènìyàn ó sì la inúnibíni kọjá títí dé ojú wípé a ti ọwọ́ àwọn ènìyàn ẹni tí òun tìkára rẹ̀ ṣẹ̀dá pa nípa kíkàn mọ́ àgbélébùú bí ó ṣe jẹ́ ẹni tí ó jẹ́ wípé ẹni tí kò tilẹ̀ jámọ́ nǹkan lè kígbe pè ní ìgbàkúùgbà. Ìgbà bákan náà àwa náà bí onígbàgbọ́ a nílò láti lọ sí inú ayé kí a máa rántí ní ìgbà gbogbo wípé ìgbéraga jẹ́ ọ̀kan lára àwọn ohun díẹ̀ eléyìí tí ó lè mú kí ọlọ́run bẹ̀rẹ̀ sí ní tako ènìyàn a lè rí eléyìí nínú ìwé James jemisi tàbí Jákọ́bù orí kẹrin ẹsẹ̀ ìkẹfà àti ìwé Pétérù kìíní orí karùnún ẹsẹ̀ ìkarùnún dé ìkẹfà ìṣòro ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn kì í ṣe ọ̀tá tó ń dojúkọ wọn bí kò ṣe ìgbéraga wọn eléyìí tí ó mú kí ọlọ́run fúnra rẹ̀ máa takò wọn dípò kí ọlọ́run kí ó ràn wọ́n lọ́wọ́ àdúrà béèrè lọ́wọ́ ọlọ́run láti ràn ọ́ lọ́wọ́ láti máa gbé ojú rẹ̀ sí ara òun tìkára rẹ̀ ní ìgbà gbogbo kí o sì lè jogún ìwà ìrẹ̀lẹ̀ àti ìwà tútù bíi ti Kristi gẹ́gẹ́ bí ìwé Matthew kọkànlá ẹsẹ̀ kọkàndínlọ́gbọ̀n ti sọ fún wa. àyọkà wa láti inú bíbélì lónìí kíka májẹ̀mú tuntun já láàrin ọdún kan èyí túmọ̀ sí wípé tí ẹ bá bẹ̀rẹ̀ sí ní darapọ̀ mọ́ wa láti òní yìí bí a ṣe ń ṣe ẹ̀dá Yorùbá yìí ní ẹ̀ẹ̀mejì lọ́sẹ̀ ní àwọn àkókò yìí ní ìwòye ọdún tí ń bọ̀ ẹ ó ti ka gbogbo májẹ̀mú tuntun jálẹ̀ lónìí yìí a ó kà láti inú ìwé Jòhánù orí ìkẹta àti orí ìkẹrin ẹ máa bá wa ká lọ. Jòhánù orí kẹta ọkùnrin kan wà nínú àwọn Farisí tí ń jẹ́ Nikodémù ó jẹ́ ọ̀kan nínú ìgbìmọ̀ àwọn Júù ọkùnrin yìí fi òru bojú lọ sọ́dọ̀ Jésù ó wí fún un pé rábì a mọ̀ pé olùkọ́ni láti ọ̀dọ̀ ọlọ́run wá ní ọ́ nítorí kò sí ẹni tí ó lè ṣe àwọn iṣẹ́ ìyanu tí ò ń ṣe wọ̀nyí àfi ẹni tí ọlọ́run bá wà pẹ̀lú rẹ̀. jésù bá gba ọ̀rọ̀ mọ́ ọ lẹ́nu ó ní. mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé ẹnikẹ́ni tí a kò bá tún bí láti ọ̀run kò lè rí ìjọba ọlọ́run. nikodemu bí i pé. báwo ni a ti ṣe lè tún ẹni tí ó ti di àgbàlagbà bí kò sáà tún lè padà wọ inú ìyá rẹ̀ lẹ́ẹ̀kejì kí a wá tún bí. jésù dáhùn pé mo fẹ́ kí o mọ̀ dájúdájú pé ẹnikẹ́ni tí a kò bá fi omi àti ẹ̀mí bí kò lè wọ ìjọba ọlọ́run ẹni tí a bá bí ní bíbí ti ẹran ara ẹran ara ni ẹni tí a bá bí ní bíbí ti ẹ̀mí ẹ̀mí ni má ṣe jẹ́ kí ẹnu yà ọ́ nítorí mo wí fún ọ pé dandan ni kí a tún yín bí afẹ́fẹ́ ń fẹ́ sí ibikíbi tí ó bá wù ú ò ń gbọ́ ìró rẹ̀ ṣùgbọ́n o kò mọ ibi tí ó ti ń bọ̀ tàbí ibi tí ó ń lọ bẹ́ẹ̀ gan ni ó rí pẹ̀lú gbogbo ẹni tí a bí ní bíbí ti ẹ̀mí. nikodemu wá bí i pé báwo ni nǹkan wọ̀nyí ti ṣe lè rí bẹ́ẹ̀. jésù ní. mo ṣe bí olùkọ́ni olókìkí ní ísírẹ́lì ni ọ́ síbẹ̀ o kò mọ nǹkan wọ̀nyí mo fẹ́ kí o mọ̀ dájúdájú pé à ń sọ ohun tí a mọ̀ a sì ń jẹ́rìí ohun tí a rí ṣùgbọ́n ẹ̀yin kò gba ẹ̀rí wa bí mo bá sọ nǹkan tí ayé fún yín tí ẹ kò gbàgbọ́ ẹ ò ti ṣe gbàgbọ́ bí mo bá sọ nǹkan tí ọ̀run fún yín kò sí ẹni tí ó tí ì gòkè lọ sí ọ̀run rí àfi ẹni tí ó ti ọ̀run sọ̀kalẹ̀ wá èyí ni ọmọ ènìyàn bí mo ṣe ti gbé ejò sókè ní aṣálẹ̀ bẹ́ẹ̀ gan-an ni a ó gbé ọmọ ènìyàn sókè kí gbogbo ẹni tí ó bá gbà á gbọ́ lè ní ìyà ìnípẹ̀kun nítorí ọlọ́run fi aráyé tó bẹ́ẹ̀ tí ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún ni pé kí ẹnikẹ́ni tí ó bá gbà á gbọ́ má bàa ṣègbé ṣùgbọ́n kí ó lè ní ìyè àìnípẹ̀kun nítorí ọlọ́run kò rán ọmọ rẹ̀ wá sí ayé láti dá aráyé lẹ́bi bí kò ṣe pé kí aráyé lè ti ipasẹ̀ rẹ̀ ní ìgbàlà a kò ní dá ẹni tí ó bá gbà á gbọ́ lẹ́bi ṣùgbọ́n a ti dá ẹni tí kò bá gbà á gbọ́ lẹ́bi náà nítorí kò gba orúkọ ọmọ bíbí ọlọ́run kan ṣoṣo gbọ́ ìdálẹ́bi náà ni pé ìmọ́lẹ̀ ti dé sínú ayé ṣùgbọ́n aráyé fẹ́ràn òkùnkùn ju ìmọ́lẹ̀ lọ nítorí iṣẹ́ wọn burú ẹnikẹ́ni tí ó bá ń ṣe burúkú a máa kórìíra ìmọ́lẹ̀ kò jẹ́ wá síbi tí ìmọ́lẹ̀ bá wà kí ènìyàn má bàa bá a wí nítorí iṣẹ́ rẹ̀ ṣùgbọ́n ẹni tí ó bá ń hùwà òtítọ́ a máa wá sí ibi ìmọ́lẹ̀ kí iṣẹ́ rẹ̀ lè hàn pé agbára Ọlọ́run ni ó fi ń ṣe wọ́n. lẹ́yìn èyí jésù àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ lọ sí ilẹ̀ jùdíà wọ́n ń gbé ibẹ̀ ó bá ń ṣe ìrìbọmi fún àwọn ènìyàn johannu náà ń ṣe ìrìbọmi fún àwọn ènìyàn ní anoni lẹ́bàá sálẹ́mù nítorí omi pọ̀ níbẹ̀ àwọn ènìyàn ń wọ́ lọ sọ́dọ̀ rẹ̀ ó sì ń ṣe ìrìbọmi fún wọn wọn kò tí ì ju johannu sẹ́wọ̀n ní àkókò yìí ọ̀rọ̀ nípa ìwẹ̀mọ́ di àríyànjiyàn láàrin àwọn ọmọ ẹ̀yìn Jòhánù àti ọkùnrin Júù kan àwọn ọmọ ẹ̀yìn náà bá lọ sọ́dọ̀ Jòhánù wọ́n wí fún un pé. olùkọ́ni ọkùnrin tí ó wà pẹ̀lú rẹ ní òdìkejì odò Jọ́dánì tí o jẹ́rìí nípa rẹ̀ ń ṣe ìrìbọmi gbogbo ènìyàn sì ń tọ̀ ọ́ lọ. Jòhánù fèsì pé. kò sí ẹni tí ó lè rí ohunkóhun gbà àfi ohun tí Ọlọ́run bá fún un ẹ̀yin fúnra yín jẹ́rìí mi pé mo sọ pé èmi kì í ṣe Kristi náà ṣùgbọ́n èmi ni arán síwájú rẹ̀ ọkọ ìyàwó ni ó ní ìyàwó ṣùgbọ́n ẹni tí ó jẹ́ ọ̀rẹ́ ọkọ ìyàwó tí ó wà lọ́dọ̀ rẹ̀ tí ó ń gbọ́ ọ̀rọ̀ rẹ̀ a máa láyọ̀ láti gbọ́ ohùn ọkọ ìyàwó nítorí náà ayọ̀ mi yìí di ayọ̀ kíkún dandan ni pé kí òun túbọ̀ jẹ́ pàtàkì sí i ṣùgbọ́n kí jíjẹ́ pàtàkì tèmi máa dínkù ẹni tí wá láti òkè ju gbogbo ènìyàn lọ ẹni tí jẹ́ ti ayé ti ayé ni ọ̀rọ̀ ti ayé ni ó sì ń sọ ẹni tí wá láti ọ̀run ju gbogbo ènìyàn lọ ohun tí ó rí tí ó sì gbọ́ ni ó ń ṣùgbọ́n ẹ̀yin kò gba ẹ̀rí rẹ̀ ẹni tí ó bá gba ẹ̀rí rẹ̀ gbà dájúdájú pé olóòótọ́ ni ọlọ́run nítorí pé ẹni tí ọlọ́run rán wá ń sọ ọ̀rọ̀ ọlọ́run nítorí pé ọlọ́run fún un ní ẹ̀kúnrẹ́rẹ́ ẹ̀mí rẹ̀ bàbá fẹ́ràn ọmọ ó sì ti fi ohun gbogbo sí ìkáwọ́ rẹ̀ ẹni tí ó bá gba ọmọ gbọ́ ní ìyà ìnípẹ̀kun ṣùgbọ́n ẹni tí ó bá ṣàìgbọ́ràn sí ọmọ kò ní rí ìyè ṣùgbọ́n ìbínú ọlọ́run wà lórí rẹ̀. johanu orí kẹrin àwọn farisi gbọ́ pé àwọn ọmọ ẹ̀yìn jésù ń pọ̀ ju àwọn ọmọ ẹ̀yìn johanu lọ àti pé Jésù ń ṣe ìrìbọmi fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ju Jòhánù lọ ṣùgbọ́n ṣá kì í ṣe Jésù fúnra rẹ̀ ni ó ń ṣe ìrìbọmi fún àwọn ènìyàn àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ni nígbà tí Jésù mọ̀ pé àwọn Farisí ti gbọ́ ìròyìn yìí ó kúrò ní Jùdíà ó tún padà lọ sí Gálílì ó ní láti gba àárín ilẹ̀ Samaria kọjá ó dé ìlú Samaria kan tí ń jẹ́ Síkárì lẹ́bàá ilẹ̀ tí Jákọ́bì fún Jósẹ́fù ọmọ rẹ̀ kànga kan tí ó ní omi wà níbẹ̀ tí Jákọ́bù gbẹ́ nígbà ayé rẹ̀ Jésù jókòó létí kànga náà ní nǹkan bíi agogo méjìlá ọ̀sán àárẹ̀ ti mú un nítorí ìrìn àjò tí ó rìn obìnrin kan ará Samaria wá pọn omi Jésù wí fún un pé fún mi ní omi mu ní àkókò yìí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ti lọ ra oúnjẹ nínú ìlú obìnrin ará samaria náà dá jésù lóhùn pé. kí ló dé tí ìwọ tí o jẹ́ júù fi ń béèrè omi lọ́wọ́ èmi tí mo jẹ́ obìnrin ará samaria. gbólóhùn yìí jáde nítorí àwọn júù kì í ní ohunkóhun ṣe pẹ̀lú àwọn ará samaria jésù dá a lóhùn pé. bí ó bá jẹ́ pé o mọ ẹ̀bùn ọlọ́run àti ẹni tí ó wí fún ọ pé fún mi ní omi mu ìwọ ìbá béèrè omi yìí lọ́wọ́ rẹ̀ òun ìbá sì fún ọ. obìnrin náà sọ fún un pé. alàgbà o kò ní ohun tí o lè fi fa omi kànga yìí sì jìn níbo ni ìwọ ti mú omi ìyè wá ìwọ kò sáà ju Jákọ́bù baba ńlá wa tí ó gbẹ́ kànga yìí fún wa lọ tí òun àti àwọn ọmọ rẹ̀ àti ẹran ọ̀sìn rẹ̀ sì mu níbẹ̀. Jésù dá a lóhùn pé ẹnikẹ́ni tí ó bá mu nínú omi yìí òǹgbẹ yóò tún gbẹ́ ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá mu nínú omi tí èmi yóò fi fún un òǹgbẹ kò ní í gbẹ ẹ́ mọ́ láé ṣùgbọ́n omi tí n ó fún un yóò di orísun omi nínú rẹ̀ tí yóò máa sun títí dé ìyè àìnípẹ̀kun. obìnrin náà sọ fún un pé. alàgbà fún mi ní omi yìí kí òǹgbẹ má bàa gbẹ mí mọ́ kí má bàa tún wá pọn omi níhìn mọ́. jésù wí fún un pé. lọ pe ọkọ rẹ wá ná. obìnrin náà dáhùn pé èmi kò ní ọkọ. jésù wí fún un pé o wíire pé o kò ní ọkọ nítorí o ti ní ọkọ márùn-ún rí ẹni tí o wà lọ́dọ̀ rẹ̀ ní ìsinsìnyí kì í ṣe ọkọ rẹ òtítọ́ ni ó sọ. obìnrin náà sọ fún un pé. alàgbà mo wòye pé wòlíì ni ọ́ ní orí òkè tí ó wà lọ́hùn-ún yìí ni àwọn baba wa ń sin ọlọ́run ṣùgbọ́n ẹ̀yin wí pé jerusalemu ni ibi tí a ní láti máa sìn ín. jésù wí fún un pé arábìnrin gbà mí gbọ́ àkókò ń bọ̀ tí ó jẹ́ pé àti ní orí òkè yìí ni àti ní jerusalemu ni kò ní sí ibi tí ó ti máa sin baba mọ́ ẹ̀yin ará samaria kò mọ ẹni tí ẹ̀ ń sìn àwa Júù mọ ẹni tí à ń sìn nítorí láti ọ̀dọ̀ wa ni ìgbàlà ti wá ṣùgbọ́n àkókò ń bọ̀ ó tilẹ̀ dé tán báyìí nígbà tí àwọn tí ń jọ́sìn tòótọ́ yóò máa sin baba ní ẹ̀mí àti ní òtítọ́ nítorí irú àwọn bẹ́ẹ̀ ni baba ń wá kí wọ́n máa sin òun ẹ̀mí ni ọlọ́run àwọn tí ó bá ń sìn ín ní láti sìn ín ní ẹ̀mí àti ní òtítọ́. obìnrin náà sọ fún un pé. mo mọ̀ pé mẹ̀sáyà tí ó ń jẹ́ kristi ń bọ̀ nígbà tí ó bá dé yóò fi ohun gbogbo hàn wá. jésù wí fún un pé èmi tí mò ń bá ọ sọ̀rọ̀ yìí ni mẹ̀sáyà náà. ní àkókò yìí ni àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ dé ẹnu yà wọ́n pé obìnrin ni ó ń bá sọ̀rọ̀ ṣùgbọ́n ẹnikẹ́ni nínú wọn kò bi obìnrin náà pé kí ni ó ń wá bẹ́ẹ̀ ni wọn kò bi òun náà pé kí ló dé tí ó fi ń bá obìnrin sọ̀rọ̀ obìnrin náà fi ìkòkò omi rẹ̀ sílẹ̀ ó lọ sí àárín ìlú ó sọ fún àwọn ènìyàn pé ẹ wá wo ọkùnrin tí ó sọ gbogbo ohun tí mo ti ṣe fún mi ǹjẹ́ mẹ̀sáyà tí à ń retí kọ́. wọ́n bá jáde láti inú ìlú lọ sọ́dọ̀ jésù lẹ́yìn tí obìnrin náà ti lọ sí àárín ìlú àwọn ọmọ ẹ̀yìn jésù ń bẹ̀ pé. rábì jẹun. ṣùgbọ́n ó dá wọn lóhùn pé. mo ní oúnjẹ láti jẹ tí ẹ̀yin kò mọ̀ nípa rẹ̀. àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ bẹ̀rẹ̀ sí í béèrè láàrin ara wọn pé àbí ẹnìkan ti gbé oúnjẹ wá fún un ni. jésù wí fún wọn pé. ní tèmi oúnjẹ mi ni láti ṣe ìfẹ́ ẹni tí ó rán mi ní iṣẹ́ àti láti parí iṣẹ́ tí ó fún mi ṣe ṣé ẹ máa ń sọ pé ìkórè kù oṣù mẹ́rin ẹni tí ń kórè a máa rí èrè gbà ó ń kó ìrè jọ sí ìyà ìnípẹ̀kun kí inú ẹni tí ń fúrúgbìn àti ti ẹni tí ń kórè lè jọ máa dùn pọ̀ òtítọ́ ni ọ̀rọ̀ yìí pé ọ̀tọ̀ ni ẹni tí ń fúrúgbìn ọ̀tọ̀ ni ẹni tí ń kórè mo rán yín láti kórè níbi tí ẹ kò tí ì ṣiṣẹ́ ọ̀gbìn àwọn ẹnìkan ti ṣiṣẹ́ ẹ̀yin wá ń jèrè iṣẹ́ wọn. ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ará Samaria tí ó wá láti inú ìlú gbà á gbọ́ nítorí ọ̀rọ̀ obìnrin tí ó jẹ́rìí pé ó sọ gbogbo ohun tí mo ṣe fún mi. nígbà tí àwọn ará Samaria dé ọ̀dọ̀ rẹ̀ wọ́n bẹ̀ kí ó dúró lọ́dọ̀ wọn ó bá dúró níbẹ̀ fún ọjọ́ méjì ọ̀pọ̀lọpọ̀ àwọn mìíràn tún gbàgbọ́ nítorí ọ̀rọ̀ rẹ̀ wọ́n wí fún obìnrin náà pé. kì í ṣe nítorí ohun tí o sọ ni a fi gbàgbọ́ nítorí àwa fúnra wa ti gbọ́ ọ̀rọ̀ rẹ̀ àwa mọ̀ nítòótọ́ pé òun ni olùgbàlà aráyé. lẹ́yìn ọjọ́ méjì jésù jáde kúrò níbẹ̀ lọ sí gálílì nítorí òun fúnra rẹ̀ jẹ́rìí pé wòlíì kan kò ní ọlá nínú ìlú bàbá rẹ̀ nígbà tí ó dé Gálílì àwọn ará Gálílì gbà á tọwọ́ tẹsẹ̀ nítorí wọ́n ti rí ohun gbogbo tí ó ti ṣe ní Jerusalem ní àkókò àjọ̀dún ìrékọjá nítorí pé àwọn náà lọ sí ibi àjọ̀dún náà Jésù tún lọ sí ìlú Kánà àti Gálílì níbi tí ó ti sọ omi di ọtí ní ìjẹlò ìjòyè kan wà ní Kapanaumu tí ọmọ rẹ̀ ń ṣàìsàn nígbà tí ó gbọ́ pé Jésù ti dé sí Gálílì láti Jùdíà ó lọ sí ọ̀dọ̀ rẹ̀ láti bẹ̀ ẹ́ pé kí ó wá wo ọmọ òun sàn nítorí ọmọ òun ń kú lọ jésù wí fún un pé. bí ẹ kò bá rí iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu ẹ kò ní gbàgbọ́. ìjòyè náà bẹ̀ ẹ́ pé. alàgbà tètè wá kí ọmọ mi tó kú. jésù wí fún un pé. máa lọ ọmọ rẹ yóò yè. ọkùnrin náà gba ọ̀rọ̀ tí jésù sọ fún un gbọ́ ó bá ń lọ sílé. Si bí ó ti ń lọ àwọn ìránṣẹ́ rẹ̀ wá pàdé rẹ̀ wọ́n wí fún un pé. ọmọ rẹ ti gbádùn. ìjòyè náà wádìí lọ́wọ́ wọn nípa àkókò tí ọmọ náà bẹ̀rẹ̀ sí í gbádùn. wọ́n dá a lóhùn pé. lánàá ní nǹkan bíi aago kan ni ibà náà lọ. bàbá ọmọ náà mọ̀ pé àkókò náà gan-an ni jésù sọ fún òun pé ọmọ rẹ yóò yè òun àti gbogbo ilé rẹ̀ bá gba jésù gbọ́ èyí ni iṣẹ́ abàmì kejì tí jésù ṣe nígbà tí ó kúrò ní judea tí ó wá sí galili. ọ̀rọ̀ ọlọ́run tí ẹ sì ṣẹ̀gbọ́ tán yìí wá láti iléeṣẹ́ ìránṣẹ́ stream globe devotional a gbà yín níyànjú láti pín ọ̀rọ̀ ọlọ́run yìí pẹ̀lú àwọn ọ̀rẹ́ àti àwọn ènìyàn tó wà lórí ẹ̀rọ yín ẹ lè mọ̀ sí nípa iléeṣẹ́ ìránṣẹ́ yìí nípa wíwọ ẹ̀rọ ayélujára lórí www.streamglobe.org tàbí www.devotional.ng ẹ sì lè pè wá sórí àwọn ẹ̀rọ wa lórí plus two three four eight zero two one six eight zero two five one tàbí plus two three four eight one three eight two two four five four seven ẹ pín ọ̀rọ̀ ọlọ́run yìí kí a sì jọ fi ọwọ́ tó ayé àwọn ènìyàn sí dáradára.